بسم الله الرحمن الرحيم واتخذ قوم موسى من بعده من حليهم عجلا من حليهم عجلا جسدا له خوار يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين ولما سقط في أيديهم وروا أنهم قد ضلوا ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح أخذ برأس أخيه يجره إليه قال بل أم إن القوم استضعفوني وكانوا يقتلونني فلا تشمي الأعداء ولا تجعلني ولا تجعلني مع القوم الظالمين قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين إن الذين اتخذوا العجل سينالهم غضب سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين والذين آمنوا والذين عملوا السيئة ثم تابوا من بعدها وآمنوا ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم ولما سكت عن موسى الغضب أخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين هم لربهم يرهبون واختار موسى قومه سبعين رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياك أتلهقون بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء ويهدي من تشاء أأنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد يا عباد الله أحييكم بتحية إسلامية مباركة أقول السلام عليكم ورحمة الله وبركاته أدوك الله. أتوني ربي فسيتي ربي ẹ̀rí sí ilẹ̀ èyí tó dáa tó sì ṣàfihàn ẹ̀san dáadáa fún gbogbo àwọn ẹ̀rí sí ilẹ̀ tí wọ́n bá dúpẹ́ lérí orí èyí tí òun ṣe fún wa ó sì ṣèlérí fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ abáramú orí jẹ tí wọ́n dúpẹ́ fọ́lọ́ lérí orí àti ìdẹ̀ra tó ṣe fún wa ọpẹ́ yìí tá a pe ọlọ́wọ́ bá yóò san ẹlẹ́sìn dáadáa pẹ̀lú sísàlékún orin náà àti fífi sí inú ọgbà àjẹ́nà níjọ́ ọgbẹ́ ìgbẹ́ tó ń dúpẹ́ yìí ó dá lórí májẹ̀mú kó ń bọ̀ ń jẹ́ obìnrin bí ó bá jẹ́ mọ́mìnì bá lọ dúpẹ́ fọ́lọ́ ìfẹ́ mọ́ yẹn sọ́fẹ́ àsìn ọ̀rùn ìgbà lọ́wọ́ àwọn adúpẹ́ fọ́lọ́ tó ṣe wá ní mùsùlùmí tí ó sì wá ní kọ́lọ̀ sí aláyà kókó mọ̀jú àwọn tí ń kọ́ tí ọ̀gbìn sọ̀rọ̀ lọ. Àwọn tí ń tẹ̀lé ìfẹ́ ní wọn tí mo tẹ̀lé ọ̀rọ̀ náà wọ̀ bá lọ́wọ́ ṣe ń kó fún láyà. Ó jẹ́ pé aláàbì kan náà nìkan sí tọ́ sí kò tọ́ sẹ́lẹ̀ ní ó sì jẹ́ pé òjíṣẹ́ náà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò àyẹ̀wò wàsálà. أخبر الله تعالى بشيرا ونذيرا اللهم بارك ولا تجدي ó jẹ́ ọdún fún mi nílò ìdùnnú àti olùkìlọ̀ ìlú ìdùnnú àdìjẹ́nà gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé tọ́lọ̀ tí wọ́n pa òfin rẹ̀ mọ́ tí wọ́n sì tẹ̀ láṣẹ àti ìkìlọ̀ ẹ̀yà fún gbogbo àwọn arúfin tí wọ́n pa òfin ọlọ́run ọba mọ́ tí wọ́n sì tẹ̀ láṣẹ kí àtẹ̀lé ọlọ́run kó mọ̀ bá pẹ̀lú àwọn ará rẹ̀ tí wọ́n máa ti àwọn sọ̀hábà àti ìgbàgbọ́gbà ó kárí gbogbo mùsùlùmí àgbàgbà yìí bàbá tí ó yẹ ara wọn mọ́lẹ̀ lẹ́yìn ilé kíkíra wa ní kíkí ti islam ní àláfíà ọlọ́run àánú ọlọ́run ọlá rẹ̀ pẹ̀lú ní ajẹ́jẹ́ tó lè ti jẹ́ àlùbáríkà tó lọ bá gbogbo wa bí ní àná àṣàlàyé nípa ọlọ́run sọ́ọ̀tún àárọ̀ fìtí à Súra ẹlẹ́ẹ̀kejì Adóní Aya one hundred and forty six Súra seven Aya one forty six Nàbí Sílámù. Súra ẹlẹ́ẹ̀kejì Aya ẹlẹ́ẹ̀kẹrin ní àádọ́jọ ọgọ́rùn kan àti ogójì ó lé mẹ́fà. Pẹ̀lú òpó a àwọn tẹ̀síwájú lónìí nínú àásùrẹ́lẹ̀ kejì yìí náà àyà ẹlẹ́ẹ̀kẹ́kọ̀dé ní àádọ́jọ sula seven àyà one forty seven àwọn àtẹ̀síwájú àwọn abẹ́ ọlọ́run ọba nìkíọ́lá ọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ sọ́nà ó sì wọ́n yẹn ṣe pọ̀ mẹ́jọ aṣèwé kó sì mẹ́jọ ká ṣe sọ ó sì náà ẹ̀yìn náà níbi àṣìgbọ́ wípé nígbà míì gan lọ́pọ̀lọpọ̀ gan àṣìgbọ́ ṣòro ó burú ju àṣìsọ ẹnì kan bá sọ̀rọ̀ ó sì sọ ó lè ṣàtúnṣe ẹ̀ ṣùgbọ́n ẹni tó gbọ́ nígbà tó sì wí yẹn tàbí ẹni tó sì gbọ́ ẹni tó sì gbọ́ yẹn tiẹ̀ ẹni tó sọ tí ó ṣàṣìsọ kò ní mà bí ẹni tó gbọ́ ó sì gbọ́ kò sí ní èpè pé tó mọ̀ tó mọ̀ sọ́wọ́ yàtọ̀ sí tòlùkọ́ yìí èèyàn ní mọ̀ ìlú ara rẹ̀ ní ó wà ó yẹ pé a sì gbọ́ ògùrú já sí bẹ́ẹ̀ bá sì ní àwọn èèyàn gbọ́ bẹ́ẹ̀ yẹn ìṣàtúnṣe bẹ́ẹ̀ ni ó tún lọ lẹ́yìn sí ìdílé má sí bẹ́ẹ̀ láti nípa tó máa ṣàṣìṣe ẹ̀ olùjẹ́ pé gbogbo ẹni tí bá máa ń ṣàlàyé ọ̀rọ̀ náà ó ní bùkátà sí gbogbo ẹ̀ lọ́wọ́ kíkọ́ àwọn àrẹ̀sọ́nà ọlọ́run kíkọ́ alẹ́kọ̀ọ́ nínú alukur'an ó sì káwá láṣẹ ẹ̀kọ́ náà ní lílò nítorí bá ti ń ka alukur'an ẹ sáàdì òun ọlọ́run lọ́dọ̀ àṣẹ ìtọ́ ẹ̀yìn ẹ̀kọ́ ẹni ìgbé torí náà àwa náà ṣe bẹ́ẹ̀ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم Ah. lánàá ànábì wa Musa tí ọlọ́run sọ fún wa nínú iṣu àti akàfin pé ó fi yé wa àwọn tó sọ yẹn táyà kọ̀ọ̀kan ìmọ̀ sọ fọ́lọ́ wọn bá sọ wọ́n nù yẹn èyí sì jẹ́ ọlọ́run bá ṣe kà ìkà kò sínú ọlọ́run ó ṣì kà kò sí lórúkọ ọlọ́run kò sì sí níròyìn ọlọ́run bó ti rẹ̀ tó wà. Aya yẹn wá ṣàlàyé fún wa ìdí tí àwọn látọ̀dọ̀ ọlọ́run. Àwọn ẹgbẹ́ ṣokùnfà ẹ̀ ìdí àjẹni látọ̀dọ̀ ọlọ́run pé mo mànà nítorí àbábò tí wọ́n ṣe sọ̀rọ̀ ọlọ́run ìpìlẹ̀. Tàbí kí wọ́n lọ tí ti ń sọ̀rọ̀ ọlọ́run tábà ti ń gbọ́ káwọn jẹ́ kí fẹ́ẹ́nu wa kú ti ọ̀rọ̀ mi dànù kọ́kàn tiwa náà má bàa jù. Aya wọn tó sẹ́wọ̀n ọlọ́lẹ́ wọlé bí ní kọ́kọ́ bíbí aya tí náà wà lè kọ́ ilé àkùrọ̀. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالكم هل يجزون إلا ما كانوا يعملون قالوا والذين كذبوا بآياتنا كذبوا بآياتنا àwọn tí wọ́n pe àwọn àmì àwọn ọlọ́run ọba ní ọ́ àwọn àmì ọlọ́run ọba pọ̀ nínú rẹ̀ ní ìta ojú rí láwọn òjíṣẹ́ ọlọ́run bá ti mú wá ṣáájú káwọ̀ tó ráyé. Amẹ́gbẹ́ tó ṣẹ́kù olùrọ̀ ọlọ́run ọba ti ń bẹ níwájú wa. Ìdí nìyẹn tó jẹ́ pé àyà Kùránì ohun náà ni ìmọ̀ ń bẹ nínú súrà kọ̀ọ̀kan àwọn àyà yóò kù sínú. Ó fi ẹgbẹ́ gbogbo ọ̀rọ̀ ọlọ́run ọba ti ń sọ fún wa àmì ló jẹ́ tí ó fi máa jẹ́ pé àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba ní wọn àyà yóò jù bẹ́ẹ̀ alẹ́ yìí náà ká gba gbogbo àyà àti náà àwọn tí wọ́n pe àwọn ọ̀rọ̀ ọba ní wọn wà ní kọ́ ilẹ̀ àfihàn tí wọ́n sì pe ìpàdé ọjọ́ ọ̀gbìn mìíràn ọlọ́run ní àtọ̀sí àwọn àmẹ́ẹ̀lú gbogbo iṣẹ́ wọn ti bàjẹ́ bá pátá. هل يجزون إلا ما كانوا يعملون إجاء إنما نجازيهم بحسب أعمالهم التي أسلفوها إن خيرا فخيرا وإن شرا فشر وكما تدين تدان ابن كثير ṣàlàyé يا يا يا onímọ̀kásíbáyé. ọlọ́run ní kò sí ohun tí a fi san wọ́n lẹ́san irú àwọn ẹni bẹ́ẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́ tí wọ́n sì pe ìpàdé ọjọ́ ọ̀gbìn ìdílé lẹ́yìn ikú àti pé ayé padà tán tí wọ́n pè é kò sí tá a fi san wọ́n lẹ́san ju nǹkan tí wọ́n pè é ayé ṣe níṣẹ́ lọ. Àyà yìí, agbọ́dọ̀ ṣàkíyèsí ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ pé àbí pọ́t àárẹ̀ rẹ̀ gbogbo iṣẹ́ wọn ti mọ̀ wípé béèyàn bá ń pe àmì ọlọ́wọ́ bá nírọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá nírọ̀ èyí ó wù kó ṣe nínú iṣẹ́ ìláṣẹ ọlọ́wọ́ èyí tó wù kó pamọ́ nínú àwọn òfin ọlọ́wọ́ gbogbo ẹ̀ pátá àmọ́ ní lọ́dọ̀ ọlọ́wọ́ náà ní ìlú kankan bẹ́ẹ̀ ní sunday sí àgbà yìí ẹ̀. wàyí kọ́ ní àbúrò ọlọ́kùnrin amújáde yìí pé nínú ìgbàgbọ́ tó gbọ́dọ̀ rinlẹ̀ sẹ́mi ìwòrì ní omi ọjọ́ bèbè àti ọmọ àkàrà ọjọ́ kẹ̀kẹ́. ẹ tó bá pè é nírọ́ nítorí ó gbé ní ayé ṣe nínú dáadáa gbogbo rẹ̀ yóò di táàkù torí ó pe ayé ọlọ́run ọba ìpèlè ọ. àwọn akẹ́kọ̀ọ́ yìí wà láàrin wípé kò dìgbà tí a bá pé gbogbo áyà níran kíṣẹlẹ̀ ó tó bàjẹ́ tó bá yẹ pé ọ̀kan péré tàbí ṣoṣo nínú àwọn àyà àwọn ọba lèèyàn pè nírọ́ kó tún pè gbogbo ẹ̀ nírọ́ nìyẹn gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé béèyàn bá gba òjíṣẹ́ ẹyọkan gbọ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ó ti pè gbogbo àwọn òjíṣẹ́ ìṣòkò náà nírọ́. ẹ̀rí eléyìí òun ni wọ́n lọ bá sọ nínú sọ́ọ̀tù ìbápọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ náà ní parí sọ́ọ̀tù ìbápọ̀rọ̀ àmọ́nà rọ̀súlù bí máa ń ṣe ilé ìyọ̀rọ̀ bí i wálé mọ̀pin náà kúndùn àmọ́nà bìgbà í wàmẹ́lá ìtẹ̀tì í wọ́kùtù bí wàásù لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير Ọlọ́run ní àwọn onígbàgbọ́ òdodo máa ń sọ ẹgbẹ́ láàánú fáwọ̀rìkò lẹ́yìn aláìní ìlú sọ̀rọ̀. A ò ṣe òpinya láàrin àwọn òjíṣẹ́ gbogbo jẹ́ bábà lágbàgbọ́ kò sí ìta àgbàgbọ́ anábì iná ọlọ́run rẹ̀ ń ṣe anábì ìbẹ̀rọ ọ̀hìn ọlọ́run anábì wa Musa ọlọ́run Dawud Suleiman Zakaria Yahya Isa tàbíwá Muhammad sallallahu alaihi wa sallam wọn lábàbọ̀ èyí ló bá tí òjíṣẹ́ bá Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ìbáraẹ̀ islam sọ fún wa pé tó bá dijọ́ pé ìgbà kìá. tọ́lọ̀ bá ń béèrè lọ́wọ́ àdámì náà wípé ṣé o jíṣẹ́ fáwọn èèyàn rẹ̀ lórí owó jíṣẹ́ òun jíṣẹ́ yóò wá béèrè lọ́wọ́ àwọn èèyàn rẹ̀ ìjẹ́ náà ò jíṣẹ́ fún yín wọ́n ní kò jíṣẹ́ fáwọn. àdámì ní ọlọ́wọ́ wa béèrè lọ́wọ́ àdámì náà pé ta lẹ́lẹ́rìí rẹ̀ lórí owó jíṣẹ́ fún àwọn ìjọba àwọn sí i yóò wá ní àjọ anábì wa Muhammad sọ̀rọ̀ lọ àyẹ̀wò àyẹ̀wò sàlámù ẹlẹ́nìí lórí wọn pé òkú jíṣẹ́. àwọn àjọ anábì sọ̀rọ̀ bá yọ àyẹ̀wò sàlámù jẹ́ ìpè mú wa anábì ní òkú jíṣẹ́ fún wa. anábì wa Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò àyẹ̀wò sàlámù òun ló wà jẹ́rìí ọwà mùsùlùmí náà látara bẹ́ẹ̀ àwọn ọ̀ṣùpín aláàrin òjíṣẹ́ ó ti wulẹ̀ kó máa bá a sì gbọ́dọ̀ ṣòpínyà láàrin ọlọ́run àtòjíṣẹ́ pẹ̀lú ìtumọ̀ pé a gbọ́dọ̀ ṣòpínyà láàrin ọ̀rọ̀ ọlọ́run àtòjíṣẹ́ ká sọ pé ọlọ́run láàrin àdéhùn àtòjíṣẹ́ nítorí ilé ọ̀rọ̀ tó jíṣẹ́ ń sọ lè náà ọlọ́run ló fi náà wọ́n máa yà ń dìbò àyìnbá wa. ẹni tí ọlọ́run bá sọ nù sọ́ọ̀tù bá bọ̀ pé mọ̀nkánà àdúwọ̀n ìlàkì wàjẹ̀bàrà yìí wà mìkà yìí àti ìgbọ́ àdúwọ̀n ìlú àbúrò. آية إليك من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين ẹni tó bá jẹ́ ọ̀pá من كان عدوا لله ẹ má jẹ́ ọ̀tá fún ọlọ́run alátakò ọ̀rọ̀ ọlọ́run ọba yìí náà. wàhálà ìgbàdúgbì. àti àwọn màláìka ọlọ́run ṣẹ́kọ̀ọ́ gbogbo màláìka pàpọ̀ ń bẹ̀ náà. wọ́n rẹ̀ sọ̀rọ̀ àti àwọn òjíṣẹ́ yìí ọlọ́run kó gbogbo àwọn òjíṣẹ́ kan bẹ̀. wọ́n ti bẹ̀rẹ̀ iná ní gan-an. ọlọ́run ṣe wá ṣe àdáyanrí àti jìbìrì àti mìkàí. ṣàfẹ́ jìbìrì àti mìkàí wọ́n ń bẹ nínú àwọn ọ̀lẹ́kà tó lọ́ọ̀ ti sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n kò ṣàdáyanrí wọn kí ló dé. ìdí ni bí àwọn yẹ̀wúdí wọ́n ṣá ìjàpá sí màláìka jìbìrì wọ́n kó ìra ẹ̀ kí ló dé tí wọ́n fi kó ìra ẹ̀ torí pé òun ló ń ṣe ọlọ́run wá bá àlejò wa Muhammad wọ́n wá ń bínú wípé ó ṣe jẹ́ lágbára ló fi ṣẹ́yìn tó jẹ́ ṣẹ́yìn fún kò ṣe jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀rú dí bàmí Ísírẹ́lì kò ṣe jọ́kan ní wọn ló wá jẹ́ ṣẹ́yìn fún bàtà mẹ́rin lọ́wọ́ àdébí bá ti ní ọ̀rẹ́ ká ló rán sóòwò wọn àdébí ọ̀ká قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله ọlọ́wọ́ aṣàlàyé ní ẹ̀gbẹ́ ẹnikẹ́ni tó bá jẹ́ ọ̀tá jìbìrìlù torí pé jìbìrìlù òun ló sọ àlùkùránì kalẹ̀ sínú ọkàn anábì lẹ́gbọ́n ọ̀rọ̀ sọ fún wa ní oṣù ọ̀tún lẹ́jìrì wípé àìlànà ó ṣàbí ìkúwà ẹni tí ń wà lábì ní Qur'an alágbára ni ẹni tó lọ fún alágbára ni tó ní kápá lórí èṣù tó ṣòro ìrí ìtọ́ka sí níbi tó bá dúró sí. torí eléyìí àwọn èèyàn orí wa kórìíra jùlọ yìí kí lọ́lọ́run wá sọ lọ́wọ́ ní ẹnikẹ́ni tó bá tán àkótọ́ ọlọ́run tó jíṣẹ́ àwọn òjíṣẹ́ àwọn mọ̀lẹ́kà ó wá ṣàtàyàn ní jùlọ yìí àti mìkàí ọlọ́wà ní dájúdájú. Inna Allaha aduwwun lil kafirin. Ọlọ́run náà ọ̀pá ló jẹ́ fún ìgbà àwọn kìfìrí kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn. Ìtumọ̀ ẹni pé if you deny one, you have denied all. Tó o bá ti ṣàìgbàgbọ́ sí ọ̀kan ṣoṣo nínú àwọn mẹ̀lẹ́gbà gbogbo wọn ìgbàgbọ́ yìí. Tó o bá ti ṣàìgbàgbọ́ sí ọ̀kan nínú àwọn ànábì Ọlọ́run gbogbo wọn ìgbàgbọ́ ṣàtàkùn sí àyà kan ṣoṣo nínú àlùkùránì gbogbo àyà yòókù ní papò yẹn tó bá ti tako súnà kan nínú súnà ànábì gbogbo súnà yòókù ló gbádà mí yẹn wọ́n ní àwọn àbá mi ń sọ fún wa nígbà tí ń ṣàlàyé ní tẹ́pẹ̀ ní nifak àrà ìtìkọ̀ọ́dì ànifak àrà ìtìkọ̀ọ́dì èyí tó gbé èèyàn alẹ́ ni yóò fún èjì èyí tó ṣe pé ó máa ń gbé sọ híbàhù ẹni tó bá ní irú mùnáfíkì ẹlẹ́mì yóò gbé kó ní kó ní kó nínú Islam nínú rẹ̀ wọ́n ní bókútù máa já àbíyè ọ̀sùn kéèyàn kó rí nínú wa wọ́n tún wá ní bókútù báàdì máa já àbíyè ọ̀sùn ìkórìíra apá kan nínú táwọn ìlú wa pé ṣe gbogbo ẹ̀ tó bá ti kó ìra apá kan kò ti di ìná bìkì tuntun ẹ̀ ló kó ìra ẹ̀. ilé yẹn bí sọ kẹ́ ah, mo láìpẹ́ ayà yìí ayà yẹn kò ń hẹ́ẹ̀tì ẹ̀lùmí àwọn aṣọ ẹ̀ ní gbogbo ayà plan ẹ̀ kan tó ń hẹ́ẹ̀tì ìtumọ̀ ẹ̀ pé o hẹ́ẹ̀tì gbogbo ayà plan ah, bó ti láì bí súnà àbẹ́bí tó yìí súnà ilé yìí ò fẹ́ràn rẹ̀ ò fẹ́ràn gbogbo súnà ẹ̀ torí náà ọlọ́run sọ pé kèfèrí ni wọ́n ló fi sọ pé dáadájú ọlọ́run ìjọba àwọn kèfèrí torí kí ni torí pé wọ́n kórìíra màláìka jìbìrì ìkọjá káwọn nàṣàrà ọdún kèfèrí nìyẹn tí ò bá yé ń bí tí wọ́n sọ pé ṣèbí àwọn náà ṣèbí àwọn ọ̀kan là ń pè nítorí pé wọn ò gba anábìwá Muhammad gbọ́ sọlọ́lá ayé wàsálà ìtumọ̀ rẹ̀ náà ní pé wọn ò gba ayé sáfọ́ ìtumọ̀ rẹ̀ ní pé wọn ò gba mọ́ sáfọ́ ìtumọ̀ rẹ̀ pé wọn ò bá Ibrahim gbọ́ kò sì bá Nuhu gbọ́ torí pé ìsàmù lórí àmì sọ fún wọn gẹ́gẹ́ bó ṣe wá sí sọ́ọ̀tù sọ́ọ̀tù yàtọ̀ ní ìsìnwọ̀n ìní ọ̀sùn ìlúmọ̀ ilé ìkòkò sọ́ọ̀tù kò lè mọ̀ bẹ́ẹ̀ ilẹ̀ yàtọ̀ ìyàgbẹ́ rọ́t ẹ̀yin ọmọ Israel òjíṣẹ́ lèmi jẹ́ fún mi tí mò ń jẹ́rìí sí èyí tó ti ṣáájú nínú òwe ọlọ́ọ̀pẹ ránṣẹ́ sí ẹ máa kà kẹsì máa tẹ̀lé oná ní tàbílẹ́tà. wọ́n gba ṣíọ̀n bìrọ̀ súlè ó sì jẹ́ olùfúnni nílò ìdùnnú òjíṣẹ́ kan ìyá àti tí ń bọ̀ mí báàgì lẹ́yìn tèmi yóò dé ìsìnkú Ahmad orúkọ rẹ̀ ní Ahmad ọlọ́bí falẹ́ máa jẹ́ àrùn bèrè bàyìí náà ṣùgbọ́n tí òjíṣẹ́ náà dé pẹ̀lú àlàyé ìdí ọ̀ràn ẹ̀rí tó fojú hàn kọlu àwọn àlẹ́sọ̀ ìsọ̀ ẹgbẹ́ ààbá sẹ́hìnrọ́ọ̀mù mọ̀bí eléyìí o ìdá tó fojú hàn kùránì ló ń pè ní lẹ́yìn. torí tí wọ́n sọ yẹ wọ́n ti tètè yí nìyẹn lọ́dọọlọ́ tó gbé wọ́n tako jíṣẹ́ ẹyọ kan wọn bá ìtumọ̀ rẹ̀ pé wọ́n tako gbogbo òjíṣẹ́ ẹ sì fi àwọn mùsùlùmí àti isa ọmọ mẹ́ríàmù àti zakariya àti zakariya ni àti suleiman ni àti dawud ni liyasir ni damian ni yushahu ni gbogbo wọn tó ní lórí àwọn ìlú àlẹ́ ìsìlámù kò sí ìfipá ọ̀gbàgbọ́ kó ló ní ẹ̀yìn rọ̀ bíra gbogbo wọn pátá ọ̀dọ̀ náà kan ti wà. Bàbá àbọ̀n sọ fún òjíṣẹ́ náà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àyè wàsálà. Wàlíkọ́tà náà lọ́hùn ti ara bí ìwà ti ìgbàgbọ́ wá ti wà rẹ̀ Ọlọ́run bá fi ìjẹ́ ànábìwá Muhammad ìjẹ́ ànábì rẹ̀ ó fi ṣe òpin sí gbogbo tí ń jẹ́ ìjẹ́ ànábì ó fi ìjẹ́ òjíṣẹ́ mú gbogbo tí ń jẹ́ ìjẹ́ òjíṣẹ́ wá sópin ó sì fi kùránì ṣe olùṣọ́ lórí gbogbo ìwé tó ti ṣáájú muhaiminu àyíká torí náà gbogbo nta bá ti rí inú ìwé òní tó bá ti tako tí mẹ́nu kùránì àsáwọ̀ mu àfikúnù gbogbo èyí bá mẹ́nu kùránì tó láwọn wá ti nu tiwọn nínú kí wọ́n ti yọ àbófin ẹ̀ tí ì gbogbo ìta bá sọ tó yapa sí ara wọn tó bẹ́ẹ̀ jọra wọn ṣùgbọ́n yapa bí wáyà bá padà bọ́ sínú ẹ̀ ní ìsìn ṣáwà bàbá náà bí musa tó dé nínú ìwé tí wọn wá ní ó bínú ó fọ́ gbogbo wàhálà àtọkọ kọkàwé tàṣí fọ́ dànù wọn ní arúgbó lẹ́yìn rẹ̀ òun náà ṣe kọ ó sì màálù yẹn torí kí ni torí pé gbogbo òjíṣẹ́ ọlọ́run ló fẹ́ wá ẹ̀ṣẹ̀ sí lọ́rùn ó bá jẹ́ àròjàre fún wọn lọ́dọ̀ ọlọ́run pé àwọn tí ó kan ṣẹ̀ kó wà ní àwọn àwọn èso torí náà nípa abẹ́ká gbọ́ inú rẹ̀ pé wọn lẹ̀ bí wọn ká gba gbogbo ààyè àti iná wà ní kọ́ ilé àfihàn tí kábí tó ta àmẹ́rù. bẹ́ẹ̀ bá ti ṣàtàwọn lọ́jọ́ ọ̀kan yìí bóun kó máa kí orí gbogbo àtàrí rẹ̀ kó dídí bóun kó máa gba rẹ̀ inú rẹ̀ ó pẹlẹbẹ tí o bá gbà gbọ́dọ̀ kan ìlú wa wọ́n ń tọ̀ gbogbo tí ń ṣe ìyẹn ọlọ́run lọ́wọ́ ti bàjẹ́ òfin. ìdí nìyẹn gbogbo àwa tí àwọn ẹgbẹ́ òwájú lé tí àwọn tí wọ́n máa ń gbé àpò káàkiri tí wọ́n máa ń káwa mẹ́nu lé wa láàtẹ̀ tí máa gbọ́rọ̀ wọn tó ṣe pé ìgbàgbọ́ wọn náà bẹ́ẹ̀ ní ẹ̀mí wa àwọn ẹlẹ́rìí tí ó fà nínú ìgbàgbọ́ wọn òun náà ní wípé béèyàn bá ti kú kò mọ kankan mọ́ ìjọ pè ní gbẹ̀gbẹ̀ yìí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n àwọn tó bá sì fẹ́ ọgbọ́n nìkan ni ó dìde kò sì sí tí ń jẹ́ iná gbogbo ẹni ikú ní èrè ẹ̀ṣẹ̀ tí ẹ bá ti rí ikú tó bá jẹ́ lẹ́ṣẹ̀ ó ti jìrì ẹ̀ náà nù kò ní padà wá ṣùgbọ́n àwọn tó bá jẹ́ àyànfẹ́ ọlọ́run ló wà sínú ilé ayé ayé lálùjẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ wa náà ní pẹ̀lú ẹ̀mí wa bẹ́ẹ̀ tó bá lè wà náà ní èèyàn bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ gbogbo ìlú tó kí àwẹ̀ ti ń gbà ìtọ́rẹ àánú tí ń ṣe àti ìgbàgbọ́ ẹ̀ náà lẹ́yìn Muhammad púpẹ̀ zẹ́rù òfin ìtayà ìsọ fún wa ni. pápá ẹ̀yin obìnrin ẹ láti ṣọ́ra yín ẹlòmíì tí wọ́n ti ń ka áyà tọ́lọ̀ ti fún àwọn ọkùnrin láàyè láti ní ju ìyàwó kan lọ tó bá wù wọ́n bẹ́ẹ̀ ìbànújẹ́ ó sì gba pé wọ́n ka áyà yẹn inú ẹlòmíì náà yóò mọ bínú tó bá jọ̀wọ́ kò jọba ní fáwọn kí ló máa kọ́ ọ̀bàdàkùnrin náà lè sàá mọ́tò wọ́n sì bá tọ̀wọ̀ rà وإن خفتم ألا تعملوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا ولا يمرضون Ọlọ́run ní ẹ fẹ́ èyí tó wù ní nínú àwọn obìnrin méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin bẹ́ẹ̀ bá wá páyà àìlédèsí déédéé láàrin àwọn obìnrin ẹ̀fọ́ kan tàbí nínú àwọn ẹni ọwọ́ ọ̀tún yín àwọn tẹ́ fún lẹ́rú yìí eléyìí ọlọ́run sọ bẹ́ẹ̀ tóbìnrin ìbáraẹ̀mọ́ ìbànújẹ́ ó sì bá yóò kó ìrora ayà yìí ẹlẹ́yìn ah, káàkiri gbà láyé wà ní àwọn òdùwà ayà yẹn ní kùránì ìtọ́ sọ ní pé òun ò nígbà kan sí gbogbo ayà mi. tàbí bí wọ́n ti kàánù Quran sọ́tù nìsá bọ́lá ní yóò sí ìkùnmọ̀ lọ́kùn fi àwòlà àdínkù lè dákàrí ní lọ́hàbẹ̀lẹ̀ ọ̀hún sàyẹ̀yẹ̀. ọlọ́run ní òfin tòun rèé o nípa àwọn ọmọ bá fi lẹ̀ tẹ bá jáde láyé lọ́lọ́ kádàrá pẹ̀ fọmọ́lẹ̀ fọkùnrin lẹ̀ fọbìnrin lẹ̀ gbẹdábàárì fún akọ nínú ọkùnrin mẹtò hábìlì ọ̀nfàyẹ ìpín tí a bá fún obìnrin méjì yóò máa jẹ ti ọkùnrin kan obìnrin mi náà ti lè wọ báyà ìtọ́ ọlọ́run ọlọ́run kò sọ ẹ̀ bó ṣe sọ ìyẹn gbogbo ṣe ẹ̀fẹ̀ ti bàjẹ́ àìwá mọ̀ kan ní kí ẹ ṣe gbogbo ìgbà náà lọkùnrin máa gba ìlọ́po méjì ìtòbìnrin bá gbà nígbà míì náà àkóńṣe ọ̀tá tí fòlò bàbá ọkùnrin àtòbìnrin nǹkan náà ni wọ́n máa ń gbà. nígbà ọkùnrin àti obìnrin yóò gba kankan náà ọlọ́run ní kí ọkùnrin kó gba ìlọ́po méjì tóbìnrin kan yẹn níbẹ̀ yẹn ó ní nítorí ó ní ìtumọ̀ tó wà mẹ́ tí ò yá àfúrà àfàbà ń ṣàlàyé ẹ̀ yóò dùn wọn ó ṣe yé wọn mọ́. lórí pé kìí ṣe gbogbo òfin lọ́rọ̀ ọba gbé kalẹ̀ àbí gbogbo àṣẹ lọ́rọ̀ ọba bá pa náà lè yẹn lè mọ̀ díẹ̀ tó láyé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ yóò gbé ìgbélé tó yé yẹn. omi ìsìn fẹ́ lọ́rọ̀ gbé kalẹ̀ kó ló yàgbẹ́ òfin wa. bẹ́ẹ̀ bá lọ́ọ́ ti sọ fún àwọn bàbá ìsọ̀rọ̀ yìí àwọn ìyàwó kíkan lórí ẹja yọmọ ẹbẹ odò ẹja lóòjọ́ sat yọmọ sat ọjọ́ àsìbì lọ́jọ́ sátidé tí wọ́n wá rò pé àwọn ẹlẹ́gbẹ́ ọlọ́run jìbìtì wọ́n rò báwọn mọ́ tó bá tó wá ní ọjọ́ jímọ̀ wọ́n lọ dẹ̀gbẹ̀rẹ̀ wọ́n ṣẹ sínú odò àwọn ẹja tí ń bọ̀ lóòjọ́ sátidé ó kó bẹ́ẹ̀ tí bá jẹ́ òkèjì ó lọ kó wọn. ọ̀pọ̀ àwọn ọ̀gá. ṣàpá àwọn náà fi ṣàtẹ́wò fún wọn ní. gẹ́gẹ́ bó ṣe ṣàtẹ́wò náà fún àwọn sọ̀hábà ànábì ọlọ́ọ̀ni tẹ́ ti gbé tẹ́ ti wà nípò ìrọ̀rùn bàbá ń pè ní ara mi tẹ́ ti ṣe làbẹ́ẹ̀kà lọ́ọ̀hún máa hájà àwọn làbẹ́ẹ̀kà lọ́ọ̀hún máa hajj àmúhàmúrọ́tà ọ̀lẹ̀ ẹ̀ka lọ àmúhàmúrọ́tà ẹ̀ gbọ́dọ̀ bá ṣiṣẹ́ ọ̀tẹ̀ mọ́. tẹ bá rí ẹran ìgbẹ́ lásìkò yẹn gbọ́dọ̀ bá. nígbà táwọn ẹni wọn pọ̀ láti Madina tí pọ̀ ní mọ́tà láti wá ṣiṣẹ́ ájì ẹ̀rọ bọ́lọ̀ ṣe ó wá dá àwọn ẹranko síta. ìgbàlẹ̀ ọ̀wà àwọn ẹlẹ́gbẹ́ àwọn sàtìmọ̀ ẹ̀ láàárọ̀ ìlà ìlà ó rí èṣù ní ó fẹ́ẹ̀ dé wọn kiri máwọn ẹlẹ́sẹ̀ ṣùgbọ́n àwọn sàbí páàsì wọn kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn ìyẹ̀wò tí àwọn fèèrè ti gbọ́dọ̀ ṣàkọ́. ọlọ́run máa ń bófin ní ìkalẹ̀ láti fi ṣàbẹ̀wò fún wa bóyá àgbà bá nínú. ìyẹn náà yóò fi mẹ́ tó ṣe tùrú àti ẹni tí èṣe tùrú. àtàyé náà máa ń ṣe abẹ́rẹ́ french workers abẹ́lé ọ̀f abẹ́lé àwọn òṣìṣẹ́ kan lọ bóyá lórí àwọn ẹbí kan àgbékejì. wọ́n wà á máa gbé òfin kan wá àwọn tí ò bá ti tẹ̀lé òfin yẹn wọ́n á kàn ọ̀rọ̀ alẹ́ wọn lọ́rùn. òfin yẹn jẹ pé wọ́n lè kàn lọ pẹ̀lú ẹ̀ o wọ́n kàn lé wọn lọ́rùn. wàhálà ìgbàlódé ààrẹ ọlọ́run kò ṣàfihàn ọlọ́run kò gbàṣẹ wájẹ́ o ọlọ́wà ní kò sí bá a san wọ́n lẹ́sàn ju tí wọ́n ṣe iṣẹ́ lọ inú pẹ̀lú ìwé ní ìhásábì àmàlí ìwé lẹ́tì àsìlàfúhà ní ìbámu sí iṣẹ́ wọn tí wọ́n ti ṣe síwájú ìfẹ́ràn fàfẹ́ràn tó bá jẹ́ dáadáa ni yóò jẹ́ mọ́ sọ̀rọ̀ fún pẹ̀sẹ̀ dáadáa wà ìṣàgùn fàṣàgùn tó bá dá burú ni ó pẹ̀sẹ̀ àbúrú kàmá tàbí ìlú túdá ìgbà bàbá fi wíkà náà láì sàn bàbá ṣe jẹ́ gbèsè láti sàn ọlọ́run sàn àwọn àyà tètè. واتخذ قوم موسى من بعده من خليه عجلا جسدا له ثمام ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين أرني واتخذ قوم موسى من بعده من هديهم عجلا جسدا له قوم موسى عليه موسى اتخذ من بعده من هديه قوم موسى اتخذوا من بعده من هديه عجلا جسدا له àwọn èèyàn Musa lẹ́yìn rẹ̀ wọ́n wá lọ mú tàbí wọ́n ṣe wọ́n mú àwọn nǹkan ọ̀ṣọ́ wọn tí wọ́n fi ń ṣọ̀ṣọ́ nínú gold ìyẹn ni múra pàpẹ ní góòlù bóyá tètè ní ẹ̀gbọ́n ọ̀hún ní oríṣiríṣi wọ́n dájọ́ gẹ́gẹ́ bá ṣe sọ fún wa wọ́n wá fi mọ òkété pé màálù tó jẹ́ abara làwọn kù wá tó dún bí màálù. báwo ni Musa ṣe wá náà ọlọ́run sọ fún wa ní sọ́ọ̀tù tọ́ ha ọlọ́run sọ fún wa ní sọ́ọ̀tù tọ́ ha ọlọ́run kọ́ ọ́nà wa iná tọ́lí fàtà ní ẹ̀kọ́ wọn kàwé báyìí ta wà á dọ̀ láwùjọ sàmìlì sọ́ọ̀tù tọ́ ha sọ̀rọ̀ ogún àyà eighty five. قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري ọlọ́run ní rẹ̀ Musa a ti dán àwọn èèyàn rẹ̀ wò lẹ́yìn rẹ̀ a ṣe yìí a ti dán àwọn èèyàn rẹ̀ wò lẹ́yìn rẹ̀ eighty five aya eighty five sọ́ọ̀tì tọ́ ayẹ̀ ìtura ìṣúná ogun ayọ̀ kàrùn-ún náà lọ́rùn. iná ọ̀dìfàtà nà ogun dá lè bá ìta wà á dọ́nà mú sàárì. a ti ná àwọn èèyàn wo lẹ́yìn rẹ̀ orí ti dájúdájú sáàyè ní yíyún sì ti ṣe débi ó ti ṣì wá lọ́nà gbogbo díẹ̀. فرجع موسى إلى قومه قد كان أسفا ló débẹ̀ yẹn ó ṣe é ló kà lọ. ọlọ́run ní ọ̀rọ̀ ká musa ìlàkọ̀ omi ìmọ̀dúnrà náà á sì fa musa sì padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ lẹ́ni tó ń bínú tọ̀tọ̀bá ìbínú tó kù ayà nìyẹn o. fàáyà intensive form yẹn mùbálámọ̀ ẹni pé nínú kùránì náà ní tàbí rọ̀hánì rọ̀hìn abáyé rọ̀hánì nígbà bá tí wọ́n lọ sùn wọn fàálà wọ́n ní nǹkan tó dé ògbóngbó nìyẹn tí a bá ní àmì ṣàwárí mo yó gan ana àkọ́ṣá ọ̀gbẹ́ngbẹ́ ní gan màlá ó kún kẹ́kẹ́ àkọwọ́sílẹ̀. Gbogbo ọ̀gbọ́n ìbínú yẹn jókòó ń bọ́ lára rẹ̀. Àsìfà lẹ́ni tó bá ń jẹ́. قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا موسى صفوة يا قوم أي يمين ألم يعدكم ربكم وعدا حسنا ṣé olúwa yín ṣé kò ti bá yín ṣe àdéhùn dáadáa ni sọ́wọ́ ò ti ṣàdéhùn dáadáa àdéhùn yẹn wà ní wọlé wà ó wà nù súnrọ́ tòlè máa ń yíra bàbá lọ́wọ́ bíi àyà ẹlẹ́ẹ̀kọkànláwá sálẹ̀ ọlọ́run bá ń sàlàyé àbí àyà ẹlẹ́ẹ̀kejì náà. ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم اثنا عشر نقيبا فقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموه وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل السواء السبيل nínú àyà yẹn sura five àyà twelve sura alẹ́ karùn-ún àyà alẹ́ kejìlá sọ́ọ́ tún mẹ́ta ọlọ́run wa kọ́ ni àfọ́dà bọ́ mi sáfọ́ àrísọ́ yìí náà. ولقد أخذ الله ميثاق بني إسرائيل lọ́wọ́ àwọn ọmọ ìsọ̀rọ̀ yìí lábàwọn ṣàdéhùn wọ̀bẹ̀ àfààní. وبعثنا منهم اثني عشر نقيبا أصدقت لاريوا اثني عشر نقيبا àwọn ìjòyè méjìlá aṣáájú méjìlá láyé fún ọdún ilé ìwà méjìlá ni wọn ìran kan aṣáájú kan ìran kan aṣáájú kan wọn jẹ méjìlá. وقال الله إني معكم ọlọ́run wá wí báyìí fún wa pé ìnì màákọ́ èmi ò máa bẹ pẹ̀lú yí àmọ́ pẹ̀lú májẹ̀mú kí májẹ̀mú náà. lẹ́yìn akọ́kọ́ sọ́ra. lẹ́yìn láti lè máa gbé òun dúró ìkọ́ mọ́tò sọ́ra àdákù sọ́ra fi àwọ̀ tí a ìjọba yìí gbé òun dúró ní ká máa kírun ní àsìkò rẹ̀ àtọ̀ àyà náà ètò àti mà. wà ní àkáàníà àtàwọn orí ìgbọ́n ẹ̀ wà wà jìbá àti á àtàwọn tó dọ̀rọ̀ yẹn rẹ̀ wà sọ̀tẹ́ ti ń bẹ nínú ìlú apá kan náà ti sọ̀rọ̀ àná ìtumọ̀ rẹ̀ nínú ẹ̀ òun ni wípé irun yẹn yóò wà nínú ètò ìṣèjọba àlú kéṣe bí irú nàìjíríà gẹ́gẹ́ lálùkù lọ kí òun ló ṣe wù àwọn àjọyọ̀ sí ìjọba fúnra rẹ̀ ó ṣètò òun kíkí kò ní fètò ìjọba sásìkò òun bí wọ́n sì ń bá ètò ìjọba lọ́wọ́ kò bẹ̀ fún un ìjọba ní ìkọ́wé tó sọ̀rọ̀ àjẹwò wípé ń dúró fún àwọn orílẹ̀-èdè Islam lẹ́gbọ́dọ̀ tí ó sọ fún àǹfààní sọ̀rọ̀ yìí rí ló wà lẹ́gbẹ́ orílẹ̀-èdè sáfí ẹ̀jẹ̀ lásìkò òun bá tó gbogbo wọn sáájú ó pè ní gbogbo èyí ó lọ kí o nígbà kan ọlọ́pàá máa ń sọ ìyàn náà ó wá kí wọ́n borí ó láti fò sókìrù sókìrù wọ́n máa ṣojú sí káàkiri kọ́ máa tún sọ́lá wọ́n máa gbé ìwé dúró bẹ́ẹ̀ bá tẹ́lú gbé ẹ̀rí pé bàbá ọ̀hún sọ náà ní sọ́ọ̀tù náà tí ń sọ fún wa nípa pé òun ó padà lógún lẹ̀ ọmọ ẹrú sí òun dúró déédéé gbogbo nǹkan wọ̀nyí ló sọ ọlọ́run ó fi jẹ ẹsẹ̀ wọn múlẹ̀ ó fi jẹ ẹsẹ̀ wọn múlẹ̀ lórí ẹ̀sìn ó fi jẹ ẹ̀sìn múlẹ̀ fún wa ṣùgbọ́n ẹ̀ka bàbá yà lè lọ́n torí bá tó rìn àkàkà. wà á dé ìtumọ̀ sàkà. èyí ò ní ká bá a dé ìtumọ̀ sàkà ẹ̀yìn ọ̀sàkà zakato pamọ́ láṣẹ ńjọ náà lórí ohun ọ̀gbìn wọ́n máa dá ìkórè wọn sí mẹ́wàá ìdá kan nù rẹ̀ yóò máa jẹ́ zaka wọn là ń pè ní àlẹ́ ọ̀ṣúrù tí wọ́n ń pè ní wa ọba bẹ́ẹ̀ ìdá kan nínú mẹ́wàá oníṣàkà ohun ọ̀gbìn táwọn nasara wa lọ sọ́dọ̀ torí owó pé gbogbo owó tí bàtà ti tẹ̀ lọ́wọ́ rẹ̀ ìdá kan ló mẹ́wàá ni. torí táwọn ẹbí sọ ní pé fi ìmọ̀ sáfọ̀ ti sàlá àrẹ̀mọ́sí ó gbogbo tó jò fúláìpé òjò ló rọ̀ láti sánmà lé ọkọ̀ ó tètè ní tó pè lórí tó bá yọ sàká ó yọ ìdá kan nínú mẹ́wàá ṣùgbọ́n táwọn ẹgbẹ́ ìwọ́n lọ omi rí fúnra rẹ̀ tó jẹ́ irrigation owó ní jẹ́ kóṣù yóò máa jẹ́ one over twenty ìdá kan nínú owó. kí máa ń pè ní one over twenty ní sùnwé ọ̀ṣì half of a tenth. Gbogbo ẹgbẹ́ sinamasi sinamasi ní off lókè times half jẹ́ one over two two times ten is an eleven twenty one times one lókè jẹ́ one over twenty nísìkò ìṣù ìlàjì ìlà ìlàjì ìdá kan nínú mẹ́wàá yẹn pé ta bá mú ìdá kan nínú mẹ́wàá jáde ká tún là méjì ẹgbẹ́ yóò di ìdá kan nínú ogún ṣùgbọ́n fẹ́ẹ́ tó bẹ́ẹ̀ yọ sàká àtọwó kìí sí bẹ́ẹ̀ èyí wọ́n máa jẹ́ rúkúrú ìrúṣì yóò máa jẹ́ ìlàrin ìdá nínú mẹ́wàá kí ni ìlàrin one over àbí kí ni ìlàwá ìyàgbé ìdá kan mẹ́wàá one over all times one times one one over ten times four before times ten forty one over forty. fún tòwó gbogbo ẹ̀ ń ṣe yóò wẹ̀ jẹ́ ìdá kan nínú ogójì yẹn pẹ́lú wá bẹ́ẹ̀ yọ sàká owó owó rẹ tó kó jọ ọdún kan ó wà á da sí ọ̀nà ogójì ó wà á mú ìdá kan nínú ẹ̀ kò lè yọ sàká fáwọn oníṣòwò ẹ̀rí rẹ̀ pé àwọn ọ̀ṣì ìjà rẹ̀ wọ̀ sí ìjà rẹ̀ àti ìṣèyàn lábẹ́ ṣàlàyé ìṣèyàn lábẹ́ ṣàlàyé ṣùgbọ́n wọ̀ sí ìjà rẹ̀ torí bí àgbẹ̀ ìgbà tó gbé gbogbo rẹ̀ lẹ̀ ó dúró bẹ̀ ni oníṣòwò náwó owó yẹn ṣe kí ni kánọ́bà ìwọ ìlú ní jáde bẹ́ẹ̀ sì ni dandan yẹn bá ń pè ní ewu ti bẹ́ẹ̀ ní òwò risk olóòwò oníṣòwò ó lè wọ lẹ́lẹ́ kan náà kí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lọ́rọ̀ kan ṣáà ọlọ́run ní wa àti tún zakata wa á máa tún lè mùsùlùmí. Wa á máa tún lè mùsùlùmí. Ara yìí ti tí ìfẹ́ afọ́jú àdárọ̀ àbíkélé kan ṣe gbajúmọ̀ gbajúmọ̀ bí àbí nínú ará nàìjíríà ẹ̀ẹ́dẹ́gbẹ́lá onígbàgbọ́ wa fún lówó sàkápọ̀ lórí òun kò ṣe sọ́dápọ̀ ọ̀rẹ́ àtinúwá èyí wọn ò ní òdiwọ̀n iye tó lè fún léyìí tó kéré mọ́ kò sí léyìí tó pọ̀ jù bó o bá ṣe wọ́ ni ó sì wọ́n lè má fún náà ṣùgbọ́n sàká o gbọ́dọ̀ ṣàṣẹlé o gbọ́dọ̀ ṣàṣàlé ìṣọ̀ká o sì gbọ́dọ̀ ṣàṣàn tó kò sáàyè fún àṣejù kò sáàyè fún àṣejù àṣàkà iye rẹ̀ gan lóyọ wọ́n sọ pé ah, owó lọ́wọ́ ní ayọ̀ ṣe wá kéré báyìí ok èmi ò ní yọ wọn pa forty one point twenty ní màmá ayọ̀ ẹ̀mí ìyá ó tún jíyà sí i sọ ó tún wá ní ìgbàládà wọn pa twenty tó yọ wọ́n ọba fọ́ọ̀tì ló yọ tó bá rò pé ó wù ọ́ ṣe sí i ó wà mọ́ ẹni lọ́wọ́ ọba twenty ní sọ́dákọ̀ ò ní ìrírí zaka. Tẹ̀síwájú àpá. Ọ̀rẹ́ ṣe ọ̀tún mú wọn ọba tó mú wọn ọba. Màá lọ tún fi rúṣu ní ẹgbàá òjíṣẹ́ mi lọ́wọ́ àzàtúmù ẹ̀sìn kún wọn lọ́wọ́. وأقرضتم الله قرضا حسنا ẹ̀yà wà ní owó àyà tó ká ẹ̀nà oṣù jọ sọ̀rọ̀ ojú ọ̀nà ọ̀nà. لأكفرن عنكم سيئاتكم لأكفرن عنكم سيئاتكم àwọn aburú ilé ẹ̀ṣẹ̀ yìí máa máa ṣe kí ni máa pa àwọn àṣìṣe yìí rẹ. ọ̀lẹ́ ọ̀lẹ́ kí ní ọkọ̀ jẹ́ láti jáde ní ìdàgbé ọ̀hún. ẹni ọlọ́run bá pèsè rẹ̀ yóò kàn mí. ìyọ́wọ́ ọlọ́run ti lè bá máa ń lókun tọ́lọ́ máa ní ọ̀dà wàhálà òde fi àná kù náà ti máa wá fi yí wọ àlìjẹ́nà kan. Tí rí èyí tó ṣe pé ó ń ṣàpín táàtì alábẹ́rẹ́ àdàdà àwọn òbí. فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل ọlá ṣèlérí láyé ilé ní kó nínú yín àpàdìdọ́gba sàwá àsàbíl ó ti sọnù jìnnà kó lókun ọ̀nà yọ̀ọ̀nà tó ṣe déédéé dáradára ló mẹ́wọ̀n adúmọ̀tẹ̀sí adéhùn pápá dàsí. àdéhùn ọlọ́run ti wà fún wa bẹ́ẹ̀ bá ti ń gba òjíṣẹ́ gbọ́ kó wọn lọ́wọ́ tẹ̀ wọ́n lọ́wọ́ tẹ̀ tì wọ́n lẹ́yìn lèlè kan ò ní mì í tẹ̀sí tọ́lọ̀ sí wọn lẹ́nu. ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا. Ọlọ́run ṣé wọn ò rí pípẹ́ màálù yẹn eré màálù tí wọ́n fọwọ́ ara wọn gbé kalẹ̀ yìí ṣé wọn wá rí ni wípé kò lè sọ̀rọ̀ kò lè fọ́ọ̀mù. أَوَلَمْ يَرَوْا أَنَّهُ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيهِمْ سَبِيلًا Ẹ̀sìn kò lè fọ̀rọ̀ kankan mọ̀ wọ́n. Kò lè fọ̀rọ̀, kò sì lè ṣe kí ni, kò lè fún wọn ní ìsọ̀ ẹ̀kan. Màálù ń dùn ọ̀kọ̀ inú gbogbo. Bẹ́ẹ̀ bá bá kan àbá àṣàlàyé pé kì í ṣe kó dùn gan. Wípé wọ́n fi irú wọn lójú ni nígbà tí ẹ lọ́n súnfẹ́ nínú nínú nǹkan ṣe pé ó ó kẹnu tí wọ́n ti fọ nǹkan sí yóò ṣe wúrúrú jáde gẹ́gẹ́ bí àwọn eégún náà lọ́dọ̀ wa níbi ṣe àgbẹ̀ táwọn eégún bá jáde ara ọ̀rọ̀ ló jáde lọ́dọ̀ àwọn Yorùbá yóò wá yí òun padà ohun rẹ̀ yẹn wọ́n wà ní àárọ̀ ọ̀run ìgbà tí mọ́tò dé ìyẹn ni ọkọ̀ tó dé ọkọ̀ wa gba eégún tó ké yé ẹgbà mi ò máa kà á sí ní ìsàlọ̀ ẹgbà mi ní igbó sábọ̀ máa tún máa kú ni ẹbí lẹ́gbẹ̀ẹ́ ìfi tó lè ṣe ara ọ̀run ni. àyẹ̀wò náà tó wọ́n kú ayẹ pé wọ́n sì ju ara ọ̀run kẹ̀ kí á ló bá kú lórí. láti àṣeyàn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìtẹ̀kọ̀dún ọ̀dáàmú fọ́ ní. Ọ̀rọ̀ ní ọgbà mú àrọ́ fún ìpàdé. Àwọn ọmọ ẹ̀yìn wọ́n jẹ́ alábòsí, àbòsí tí wọ́n ṣe, lábòsí tí wọ́n ṣe ẹ̀tọ́ ọlọ́run wọ́n tó fẹ́ dà ọlọ́run. Nínú tí Súrọ́ọ̀tù pa nígbà tí wọ́n dá padà sọ́dọ̀ ẹ̀. فانشره في شعبه لا يغنيني أفطال عليكم الرعاد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي فطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي قل ما آه، آه. فطال àyè ìkòlùlẹ̀ àti àdéhùn tọ́lọ̀ wọn ọba bá yín ṣe ṣe tí wọ́n á pẹ́ jù lójú yín ni. àgbo náà yẹ kúrò ní Mísírà tó gbà yín lọ́wọ́ ọba ní lọ́wọ́ Fìràhùn. ṣé àdéhùn tọ́lọ̀ wọn ọba yín ṣe pé mo fẹ́ padà ní dúkìá ẹ̀ẹ́dìmọ̀ tó pọ̀ sóò pẹ́ jù ni. àdéhùn tọ́lọ̀ wọn ọba yín ṣe òun pin lọ yòóbí ni kò bí àwọn wáyé wọn bẹ̀ ní pẹ̀lú àwọn dúkìá ọmọ tó ti pẹ́ ìlú tí ò tí má lè máa ṣe àrọ́tún ayé àìlà àìkò lọ́lọ́wọ́ ìrọ̀bí aláìfẹ́ kí ìbínú ọlọ́run ọgbọ́ ti ẹ̀mí ìrẹ́ni ìyá ọlọ́run ẹ̀dẹ́gbọ́dẹ̀ tó lé lórí fa àfùláfù tó mọ̀ ẹ́ ẹ̀fí wá ń yapa tó ti bá ìṣe ọ̀rọ̀ قالوا ما أخلفنا موعدك بملكنا ولي موسى قوم àdédé yà pàdé òun ìmàlìkínà fúnra wa ìgbà àdédé yà pàdé fúnra wa wákọ́lá fínú fídọ̀ yà pàdé ولكننا حملنا أوزارا من زينة القوم ìhòmínà àwùzárọ apẹlẹ wa lórí àdúrù wa àwùzárọ àwọn ọ̀ṣọ́ mìzínà ti kóòmì nínú àwọn ọ̀ṣọ́ ọ̀jọ́ náà àwọn àbá sọ pé àwọn tí wọ́n rí kó nínú ọ̀ṣọ́ níbi sọ̀rọ̀ tọ́lọ̀ ń jogún fún wọn bẹ́ẹ̀ nínú góòlù nínú fàdákà pàpọ̀tà fúnẹ́rà òun làwọn kó jọ فقذفناها فكذلك ألقى السامري Sámírì yìí ló pa àwọn aláṣẹ pé káwọn jọ dájọ́ káwọn máa jù sínú kíni sínú náà kí iná fi wá yọ àwọn góòlù náà tó fi wá mọ kíni o tó fi wá mọ kíni ìmàlú bẹ́ẹ̀ ni Sámírì náà jù sí i bí ẹni pé àwọn òkété ṣe bẹ́ẹ̀ sáàmì yìí wà máa ti ṣe bẹ́ẹ̀ torí káwọn ò ṣe làwọn náà fi ṣe. Ó gbé jáde fún wọn, ó fi máa jáde fún wọn nínú ọ̀ṣọ́ àwọn góòlù tí ó ti yọ ìkó fi mọ èrè màálù kan. Éjìlù ọmọ màálù náà pẹ̀lú jásàdá tó jẹ́ abara làwọn fi wá tọ́wù olórí màálù. فقالوا هذا إلهكم وإله موسى فنسي wọ́n wá sọ pé eléyìí ni olúwa yín àti olúwa Mùsá ọ̀nà sí ẹ ó gbàgbé gbè ó gbàgbé ọ̀rọ̀ rẹ̀ rí ṣàpètò àrí náà yẹn ni wọ́n ń ṣe padà àwọn olùdásẹ́ máa bọ òòṣà nílẹ̀ mísọ̀ àtìgbà tí wọ́n ń bọ̀ àwọn olóòṣà tí wọ́n yí lọ́nà òun ni wọ́n lọ sí padà yẹn náà. أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا شمره بألا يرجع إليهم قولا bó ṣe ṣe rúù tí bá sọ̀rọ̀ sí padà kò lè dáwọ̀ kan padà wàhálà ìyáàmì òkú náà òjò ọ̀rọ̀ kò sí ní kápá ìfìyàjẹ kankan fún wọn kò lè ní wọn lára wàhálà ní fàáyì kò sì sí àǹfààní bí ìwúlò kan tó lè ṣe fún wọn. kò sí gbogbo àwọn nǹkan ìṣẹ̀báyé bá a lè ṣàjọ ọjọ́ ọjọ́ tí wọ́n kó sí museum bí wọ́n bá ti museum pa wọn ò ní sílẹ̀ kò fúnra wọn àwa náà lára ẹ̀ sí lára àwa láwọn fi ẹni bá a gbà síbẹ̀ ṣé kúrẹ́tọ̀ ni wọ́n pè àwọn tí wọ́n mójú tó bẹ̀ yẹn òun ni ó ràn lọ lára àárọ̀ tó bá dọ̀tí kò lè nu ẹ ọlọ́run ní ọ̀nà òwò tí ò lè nu ẹ ìwọ tó o sì ń fún un ààrẹ tó ń wú ẹ láàárọ̀ ó lọ lọ fi balẹ̀ tó tó tí ò lè nu ẹ àwọn kan bọ̀ débi gan máa ń fowó sí bẹ́ẹ̀ ẹ̀bí láyé náà ni wọ́n máa kọ́ ẹyọ owó owó tí wọ́n ti ń pè lẹ́yìn owó wọn á kó sí díẹ̀ náà lóde òní àwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ tẹ́ bá lọ lẹ yíbò àwọn ìjọ àbùdá eré Jésù àwọn míì máa kó owó sí jẹ wọn wá wọ owó tó tóbi jù bàbá àmọ́ rí twenty naira ni wọn kò sí ìgbà tí wàá sóde fifty naira wọn kò sí ìgbà tó fẹ́ naira dé wọn kò sí ìgbà tó ti di one thousand máa kó wá one thousand sí láti sọ pé àwọn ọmọ bá nílé kan lọ́wọ́ bá ìlú. àwọn owó tó ti wá kó sí tó ti ní kọ̀ǹtẹ̀ yẹ kówó láàrin ọmọ nàìjíríà kí wá eh, tó sì wá ń bẹ̀rù sí kí ni ìwúlò owó èyí tí wọ́n kó sí tá a ná lọ́wọ́ kí láǹfààní tó wò yẹn ṣe fún ṣàyẹn kí láǹfààní tó ṣàyẹn ṣe fún wa. wọ́n bẹ̀rù yìí àbí ọlọ́run àwọn ènìyàn sílẹ̀ ọ̀hún sàánú ọ̀. àìyàn kan wọ́n ní àìsàn tó burú ju àìsàn jẹjẹrẹ lọ kánsà torí pé kánsà ẹnìkan péré ní ó pa ẹni tí máa ń ṣe tọ́lọ̀ wákàtà àkókò torí pé ṣe gbogbo ẹni tí kánsà bá ṣe náà ní ó kù ẹlòmíì yóò tiẹ̀ lówó sàn ẹlòmíì sì lówó sàn yóò kú yóò kú lọ́la kò ní ṣùgbọ́n àìmọ̀ ó lè pa odidi ìlú àpèjúwe iná gbé ẹnìkan ní ẹ̀lẹ́tíríkì ọmọ nínú gbé bí ìyá ṣe yá ọmọ mi ọjọ́ ìfapò òdò lágbọn ọkọ̀ tó lè yá ìyàwó mi ọmọ mi ọjọ́ ọdún mọ́ gan bí gbogbo wọn bá ń tì í mú bẹ́ẹ̀ fún olúwo obìnrin onímọ̀ ni ó wà yá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bóyá ọmọ rẹ̀ kan tó tẹ̀lé láti ìjọba bàbá wọn á di mú ẹ̀jọ̀ rárá ìgbà yìí ẹ̀jẹ̀ kó wo dábàá kó wo ẹ̀yìn ni ó wà lọ bí náà tí ó lọ wá yọ àdìgbò ẹsẹ̀ ìlú. ṣùgbọ́n ìmọ̀ kan kájúkọ̀ sọ ní ìmọ̀ ẹ̀rẹ̀ bí gbogbo wọn ṣe lọ kú lọ nìyẹn. Gẹ́gẹ́ àwọn ará Mísà nígbà tí wọ́n bọ̀ tí wọ́n máa fi odidi ọmọbìnrin ọ̀gọ́dọ̀ tí wọ́n máa tún sínú odò ní ìlọ́dọọdún. Wọ́n lò kó ló ń jẹ́ kí odò kókó lẹ̀ kí wọ́n bàbá àwọn mùsùlùmí tí èso òmùmọ̀ tí wọ́n gbọ́n dé àwọn ló wá dáa tó ilẹ̀ gbò ṣe mọ́mọ́ wá ní títí òní. àbí nílẹ̀ Yorùbá tábà máa ń kó èrè ìbejì àtà máa ń kó ìbejì sọ̀rọ̀ ìbejì tí wọ́n bá ti bí ìbejì wọ́n lọ dànù sí ìdúró òbí ò ní kú odidi ọ̀sẹ̀ kan èèrùn tí wọ́n pè nídà lọ dàmọ́nà yóò máa jẹ wọ́n bẹ́ẹ̀ titi títí wọ́n fi kú. Wọ́n lọ kó dáàbò. Tàbí àwọn akẹ́kọ̀ọ́ wọn ní òòsà péjì ilé péjì. Ẹ mọ̀ lọ́kọ́ ká ẹnu ti béèrè pé bẹ́ẹ̀ máa sọ́nù ní òkè ẹni tí ó ṣàkóso. Wọ́n á pè lẹ́kọ̀ọ́ orí igi ìdílé ará àṣojú ẹgbẹ́ jọ bí. Wọ́n wá sọ pé ó dáa tó bá ti bí ìbejì tó hàn sẹ̀wà fún. Ọmọ tí ò mọ rẹ̀ tí ò rí rẹ̀ tó ló béèrè ẹ̀ máa tó mẹ́wàá jẹ wọ́n ní ó béèrè ẹ̀wà àwọn iṣẹ́ wà kejì ní wọ́n ní iyọ̀ ìní ìrèké gbogbo tẹ́nu ń jẹ́ kó máa ṣe fún lójú sọ́ńkiri ní eighty four ní sango ìbàdàn níbi ìyàgbẹ́ kó ìyẹn lè kó kán wà mẹ́gbà ẹ̀yìn ìwé wà mẹ́rin sí ìfi tó bàbá ìwé kú yẹn mo rí àwọn alákọ̀tẹ́ bá ráwọn ọkọ̀ àtìyàwó ìwé wọn gbé ìyàwó jẹ àwọn ilé ìwé wọn kó bèjì lọ́wọ́ wáyé kó wọn kọrin fún un táwọn babaláwo ní kẹlẹ ọkùnrin fojú pàdánù ọmọ ọkọ pàdánù wọn tọrọ bá wọn gbọ́dọ̀ lọ tọrọ wọn sì tún àṣàfihàn fọmọ. mo sọ ọmọ yìí náà ló sọ̀rọ̀ àbí dáadáa ẹgbẹ̀rún bẹ́ẹ̀ lórí fẹkùn sùn lè jẹ abẹ tí ní àpàtọ ẹyà dáadáa ni àyàfà àpá dáadáa ń dúdú. ẹ mo ní àwọn tá àfa àkàtọ bẹ́ẹ̀ bá yà dáadáa àfa yẹn dáadáa ń dúdú. sọ́kọ̀ òní máa ń lórí ìran rẹ̀ ń dàgbèjẹ ni ẹgbẹ́ ní dàdá ó ti dé tí wọn orí òfin náà èbó rí tí wọn ò fọ̀ tó kú tí wọn ò bómi sí tí wọn ò yà ló ràn ló di dàdá. àbẹ́yẹ̀ wò téèyàn bá ti wo èèyàn lẹ̀ téèyàn ò bómi sí téèyàn ò yá tó fi ilẹ̀ tó ń dọ̀tí tí ó ń fò tó bá padà ẹrù yóò mọ̀ ọ́n mọ́ra wọn yóò di dàdá so àbá àkùnrin ajẹ́ dàda ń tẹ̀lé ọmọ rẹ̀ ó yà dàda so irú ẹ̀ àwọn nǹkan wọ̀nyẹ olùrànlọ́wọ́ bá ń sọ wípé àwọn nǹkan yẹn ò lè ṣe wọ́n láǹfààní wọn ò sì lè kó nira bá wọn ṣùgbọ́n àwọn èèyàn sọ pé ó ṣàkóso lọ́dọ̀ wọn ò máa gbọ́ irú rẹ̀ lẹ́ni náà ní ó ní pé kí ayé sọ̀rọ̀ tí máa ń ṣàkóso tàbí àwọn ọmọ ẹni òrìṣà ní o ilẹ̀ báwọn èdè òkú kan tó rẹ wọn lọ wá pé òkú àjẹmọ́ àjẹmọ́ béèrè rẹ̀ ẹ bá ti lè pa àyàn nígbà tí fẹ́ wọ́n sì ti ní ike yẹn yẹn lọ yọ wá. sábẹ́ ẹni rẹ ti di ní kìí ṣe èèyàn mọ́ ẹgbẹ́ báyìí tó gé egbò ìyẹn jáde sábẹ́ ẹni yẹn ṣe èèyàn mọ́ ẹ àjẹmọ́ bèbè ilé ti ya wèrè tán ti lọ́ náà ẹ torí bá ṣe àwọ̀ ṣe ń àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́pọ̀ sàánú àbí àfẹ́ náà àmìyàn tó lọ sọ di kan ní àbí inú bí ẹgbẹ́ nàìjíríà lè jẹ́ yorùbá nìkan lọ wọ́n tó sọ di ẹwọn ẹni òrìṣà ó sì ń ṣẹlẹ̀ sí wọ́n lú mi ò tẹ̀ kí ní òrìṣà yẹ́lò máa ti kọ́ lóge jọ ìlú àfẹ́ ló fi pè rẹ̀ yẹ́lò máa kò sábẹ́ ìfẹ́ gbọ́ngbọ́n ọlọ́run sàánú tẹ̀síwájú àfàwà. ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا أخبر سورة أعراف أبي نعم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا. قال سورة الأعراف Ayà forty nine, ní wàlámà sókìtọ̀ fi VIP, yìí. Lámà VIP. fi àìbí yìí. Bẹ́ẹ̀ bá wọ tẹ̀sí, wọ́n ní náàjì mú àyàmà fáàyè. Wọ́n kábàámọ̀ lórí tí wọ́n ṣe. Èmi wá wò pé sókìtọ̀ kábàámọ̀. Àgbà èdè nìyẹn nígbà tó já tó wọn lọ́wọ́ súkìtọ̀ fi ẹ̀yí ọ̀rọ̀ yẹn jájó wọn lọ́wọ́ yorùbá ìyẹn tí yorùbá bá ní ìpín jájó yẹn lọ́wọ́ kí ni tún ẹ̀ ó kábàámọ̀ òun wọn fi lọ tún sí inú ìráàlì yorùbá pé nígbà tí wọ́n kábàámọ̀ ohun tí wọ́n ṣe. tèmi mẹ́sàn án kọ́kọ́ ọgbà ẹlòmíì ò ní gbọ́ jìnnà yorùbá tó ló jájó ọlọ́ọ̀dà tí wọ́n dá ní dọ́nà ní sí wọn lọ́wọ́ yẹn pé ó jà ọ̀rọ̀ náà já dé wọn lọ́wọ́ wọ́n bá kábàámọ̀ tí wọ́n ṣe wàá ó ànáwó. Àwọn ànáwó gbọ́dọ̀ lọ́nà. Tí wọ́n á rí pé àwọn ti sọnù, àwọn ti ṣìnà. قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين قال لئن لم يرحمنا ربنا tí olúwa wa ò bá ṣàánú wa wàyà fèrè lánàá ó sì ṣàforíjì fún wa lánàá kò nẹ́nìyàn mi lẹ́nu ọ̀sìn dájúdájú ọ̀kan nínú àwọn ẹni òfò làwọn ó jẹ náà. wàlá máa rọjà Musa tó ń bínú ìbínú rẹ̀ ti dógbòǹgbò àsìfà lẹ́ni tó bá ń jẹ́ náà. قال بئس ما خلفتموني من بعدي قال بئس ما خلفتموني من بعدي بئس ما خلفتموني من بعدي ẹ yín láyé tèmi yìí á bí ìsàkómọ̀ dúró ní ìrólẹ́dẹ̀ mi yẹn gbé ìgbà tó wẹ̀ lọ tàbí ìdájọ́ sọ ìgbà tó kúrò ẹ ti fi ṣíríkù rólédò ìrẹ̀fì rọ́pò. náà àjíǹtò ẹ̀kọ́ rọ̀ bìí amọ̀rọ̀ bíkò ṣé ẹ̀ǹkan lójú mi àṣẹ olúwa ìyá ọlọ́run ṣe ẹ̀ǹkan lójú mi náà. وألقى الألواح وأخذ برأس أخيه يدعوه إليه. وألقى الألواح wá gbé wàhálà àfún lókè yẹn ọlọ́run kọ àwọn ìtọ́sọ́nà àlàyé sí ó gbé jùlẹ̀. alùpùpù ibi ó làwọn kan sọ pé ó sọ náà ó fọ dàbí rárá ẹni bí ayé ànísàlẹ̀ máa padà sọ̀rọ̀ pé kò fọ ó pè lẹ̀. kí n tó fa ni wípé bí bíbá wó lugi tàbí bíbá lé lugi ìwọ́n náà lọ pé ó bí ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo tàrí bàbá náà fún mi kọ́ yìí. ẹ̀kọ́ ti ṣẹlẹ̀ ó yẹ ká kọ́kọ́ yẹjú èyí omi náà. mo rò bó díẹ̀ ní tó ṣẹlẹ̀ sí musa nìyẹn kìí ṣe kó fi ṣe ọlọ́run ọba lẹ̀ láì jẹ́ ṣùgbọ́n èyí tó wà nílẹ̀ yìí ó ṣe pàtàkì agbọ́dọ̀kọ́ yanjú ẹ̀ agbọ́dọ̀kọ́ mẹ́gbọ́n kúrò. Adé mọ́ṣáláṣí alábẹ́kì wọn bẹ̀rù sẹ́nu ọ̀rẹ́ mọ́ṣáláṣí. Ṣé ìran lápọ̀lọ́ bí àbí àgbẹ̀? Abúlé bíi bíbà ni. Ewúrẹ́ ni wọ́n la àyà rẹ̀ yìí ṣọ́ọ̀ṣì kéko pa sí orí ibi tí màmú fi ń gbé wá yìí abẹ́yẹ abẹ́ mẹ́ta mẹ́ ọ̀kan dúdú ọ̀kan funfun ọ̀kan pupa mẹ́ aníkàwọ́ pè kó dẹni wọ́n sọ̀rọ̀ mẹ́ ìran láìpẹ́ náà èyí láàkọ́kọ́ já kúrò nígbà wọn yẹn láàkọ́kọ́ kú a sì ní ebele kókó wáyé àyàfẹ́ tó ṣe é gbé ìmọ̀ nìyẹn láàkọ́ máa ní ìyẹn bá ga ìyẹn kàn kó kó náà ní wáyé ṣe fi ó sì ti pẹ́pẹ́ kan ò ní mì torí pé ewúrẹ́ tí wọ́n la àyà rẹ̀ tí ẹ bá àwọn tó pa á sì ọ̀nà tí ẹ gbà pa ni pé ẹgbẹ́ yóò ṣe kọ́kọ́ jí ní ọ̀sẹ̀ tàbí kéde ìgbé ká ṣùgbọ́n bàbá mi ni tó pa á sì ọ̀nà tí ẹ gbà pa tí ẹ gbà pa á sì ní yóò lẹ́rọ ó lè dá ara mọ̀ ní nínú èyí ni a kà áyà sí àwọn áyà tí wọ́n pa náà jẹ́ wọ́n kàyà ìta àti kàńgbà tí wọ́n sá fáwọn ìrìnàjà iná lọ àṣàyàn ètè lò yóò pàdé abẹ́kù yìí ń so ní ẹ̀dá sí gbogbo ẹlòmí òkú wa wọ́n ṣáà sọ ìdí oṣù kan lẹ́yìn ìjọ mi. èèwọ̀ àìsàn pé wá lásán yóò mọ̀ wá ojoojúmọ́ ní ọ̀bẹ yìí máàmù kọ́ ọ̀bẹ yìí máàmù tẹ́lẹ̀ o ẹ má lọ kó fúlànà máàmù o ọ̀rọ̀ etí tẹ̀ máàmù ti ó ti gan sí ilé àwọn báyìí wọn mọ sábàbí àkọ́rà padà ládàgbà yọ méjì ti. wọ́n á ti dábẹ̀ rẹ̀ sáyẹn nínú adájí àwọn àǹkọ́ sáájú ra láyé. lọ́wọ́ àwọn ọ̀gá bàbá yìí kan gbowó ọkọ̀ ọkọ̀ ọ̀kan onímọ̀ ọ̀kan onímọ̀ ọ̀kan ẹ̀rù wàhálà ìlú ìlú wa ogójì ọjọ́ kò ní wá mọ́ṣáláṣí tí gbogbo tí ń rùn tó bá ti wá kó lẹ̀ lẹ́wàá padà ní mọ́ṣáláṣí ẹ̀yìn ni ó sì lọ pé sísá lẹ́yìn lọ́kàn lè balẹ̀. ọlọ́run ọ̀sán wà ọlọ́run ọ̀sán. náà àbá tẹ̀síwájú. وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه. ó gbé ọ̀rẹ́ tájú lẹ̀ wàhálà mi àwọn wàhálà yóò gbé kalẹ̀ kì í ṣe wàhálà o wàhálà. ó kíní dùkúrà tí wọ́n ṣe ń lo rédíò tí wọ́n ta ìlú ìlú Yorùbá olórin kan tí wọ́n lò bẹ́ẹ̀ adájú bàbá dígòjé ló fi ké ṣe gòjé dídòjé. Ibi wí Yorùbá wò pé ọ̀rọ̀ wo ni wí bẹ̀rẹ̀ wàhálà. Eléyìí yóò jẹ́ káwọn yìí pé ẹ̀sìn Islam ti wọlé Yorùbá kèé sàná àpá abẹ́ kọ́ àwọn èèyàn ní èdè ìjìnlẹ̀ ìlú wa abẹ́kọ̀ wọn ní a for apple b for boy àwa ní ajá bí bàtà bí lòdè nígbà tá a lè wí a ní wàhálà àwọn wo nílò àwọn àfa. asínà tẹ̀lé àwọn àjẹrà yìí àwọn oníròyìn kan ní rédíò tí wọ́n sọ̀rọ̀ yìí ajá ẹ̀ tì tó kọjá ẹjọ́ wo ni bẹ̀rẹ̀ sí sọ fún ẹ̀ tì ẹ̀ tó kò ní jẹ́ àwọn Yorùbá ajọ́ wọn mọ̀ ẹjọ́ ẹ̀ tì lẹ́yìn tí o bá kúrò níbi lo ọrún tí mo ṣàlàyé jọ sí tí mo sọ pé ọjọ́ awó tí mo pè lọ́jọ́ mẹ́rin péré èyí tí wọ́n fún ọ̀rún mẹ́lẹ̀ Ifá èyí tí wọ́n fún Ọbàtálá èyí tí wọ́n fún Ògún àti èyí tí wọ́n fún Ṣàngó ọjọ́ mẹ́rin yẹn ọjọ́ ti Ṣàngó kí gbogbo ẹ̀ jàkúta mo sọ pé kí lóore tó ní pé jàkúta nígbà tí àwọn òṣà yókù ń pin tó wá gbọ́n ṣẹ̀fọ́ wá ń bínú bọ̀ pé ẹ ẹgbẹ́ bí wọ́n ayé wọn kó wá ń sọ òkúta nínú ìgbà yorùbá ní o nàìjíríà wọn kì í sáyà kúránì tó wá ń tún pé wọ́n bínú wọ́n bínú wọ́n sọ wáyé òkúta bá wọ́n wá fún ọjọ́ ìná bí ọjọ́ ìdí ọjọ́ ọjà ìjà òkúta ló wá jà bẹ́ẹ̀ ni wọ́n fi fún ní ọjọ́ yẹn wọ́n yà kí sọ́tọ̀ ọjọ́ ọjọ́ àtìmí ọjọ́ àtàlátà bàbá àlàbà ọjọ́ àlàbísì ọjọ́ jimá tàṣí ìlú ìlànà sọ. èmi ti lé sùkú wọ́n sì máa ń fi ara ẹ̀ kílẹ̀ ajé ìṣẹ́gun ẹjọ́ orí ọjọ́ rẹ̀ ti àbámẹ́ta wọ́n wí wí wí wí wọ́n lọ bá wo àwọn rédíò kan jẹ́ jẹ́ ọ̀rẹ́ lọ sọ pé jimá. dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní fáìlì jimá rere ni wọ́n máa ń pè é àgbàdo àwọn ẹgbẹ́ friday rẹ ló kò sí friday rẹ ààrùn ẹ ẹ ṣe sọ pé ẹ ti rere ẹ ti tó ẹ ti bá ṣé ẹ ti rere wà friday rẹ ló ti rọlẹ̀ àdínà rere ìdúró tẹ̀lé pẹ́ẹ́lú bá mi rẹ tó méjì wáyé jimá rere ni wọ́n á pè good friday ẹ ẹ ẹ máa jẹ́ ẹ̀sìn friday rẹ kó sábẹ́ ló ní mùsùlùmí àwọn kan yẹ bí awúsá kò lè ṣe bí awúsá awúsá náà mú lọ́dọ̀ lárúbáwá ni torí bí àwọn mùsùlùmí kùránì ń jámọ̀ ọjọ́ méje ìpínlẹ̀ láyé ẹ̀sìn sánmà ń jámọ̀ ọjọ́ méje láyé kì í ṣe jọ bẹ́ẹ̀ lọ́wọ́ kan sá torí àsìkò ọ̀rọ̀ tí ó sọ ní àlùwà pé wà láà ló jẹ́ kí n yà síbẹ̀ ẹ̀sìn yìí tó bá ń sọ ìjìnlẹ̀ Yorùbá kò sí kí lágbára mẹ́ta rẹ̀ ń bẹ́ẹ̀ èsì ìwéré fi lérè ìpàyímá tó ṣe eré òkú orí ẹlẹ́mọ̀ṣọ́ nígbà tó gba ẹlẹ́mọ̀ṣọ́ tó kọ orin ẹ̀ kí ló kọ ó ní ẹlẹ́mọ̀ṣọ́ àbí ó lè gòkè ó lè sọ àbí ayé ti gbà pé ẹran tí ó ṣe bí ẹni ò sí nígbó kò sí òrìṣà tí ó ṣe bí òkú láì bẹ̀bẹ̀ ìwọ́n ti gbàgbé wípé ọjọ́ ọjọ́ kan ń bọ̀ pé mẹ́kọ̀ọ́ ni ẹni tọ́ni ó pẹ̀lú tí àwọn ṣe tí ò ní jẹ níbẹ̀ tí yóò máa dùn bí o bá délé kí o kílé bí o bá lọ́nà kí o kí lọ. ó ti bẹ̀rẹ̀ ó dà láàírà ọ̀dọ́ òbí bẹ̀rẹ̀ rẹ̀ kò gbà láàírà lẹ́rẹ̀ àwọn ṣẹlẹ̀ ọmọ ògbó ọ̀ṣọ́ kìí ṣe mùsùlùmí ọ̀dọ́ ọmọ ẹ̀dá ṣọ̀rọ̀ obìnrin ọlá ẹ̀dá ọ̀dọ́ ọ̀dọ́ ògbó ìgbé ló ti kọ́ṣẹ́ eré kan bẹ tó kù bí ń ṣe náà òun ló ṣe ẹ̀dá ń bẹ̀ ni ó fi di ẹ̀dá ìrìnàjò ẹ̀dá obìnrin tó ṣe ẹ̀dá ń bẹ̀ wọ́n fi kù lẹ́dà ìgbà tó bá ṣeré ìbílẹ̀ ó wá wo ìjìnlẹ̀ orí kódà náírà níjà láàárọ̀ ọjọ́ tí a bá fẹ́ wá dájọ́ òdodo láyé wá kí wọ́n máa wí ẹ̀dá sẹ̀yà ọmọ ẹ̀dá àti dáṣẹ rẹ fọkàn wọn balẹ̀ pé ìdájọ́ òdodo lẹ́nu yẹn. lọ́dọ̀wá ní àtìlẹ́yà inú wọn ò ní dùn ṣùgbọ́n táwa ẹ̀ dáṣẹ yà kàn án ìdájọ́ òdodo ṣẹlẹ̀. Jẹba sì bẹ̀rẹ̀ ṣe pé fún yẹn lọ́wọ́ yà bùbáríkà rẹ̀. Nígbà wọn ti rán bùbáríkà rẹ̀ fún Yorùbá pé ọlọ́pàá yà kò fún ẹ̀ kò tó lẹ́nu ìpè ìṣọ̀lẹ̀. Ọlọ́pàá yà kò fún ẹ̀ àgbọ̀rí. Àgbáríkà ni màá sọ eléyìí ń sọ ẹ̀yà àkọ́tù Madina ó ń sọ nípa ìbáṣepọ̀ tó gúnmọ́ tó sì yí ń bẹ láàrin Yorùbá àti Islam àti pé Islam ti wọlé Yorùbá ilẹ̀ ta sí èsọ̀rọ̀ àná àwọn onífàdá ń sọ ayélabá fá ayélabá mẹ̀lẹ́ lọ́pọ̀ lórí ifá mi ayélabá fá ayélabá mẹ̀lẹ́ ṣèbáyé lápá fà ayé lápá rẹ̀ ní ọ̀sán kankan nígbà kọ́wọ́ lé àwọn orin fáwọn orin fáwọn nìyẹn. wọn àwọn onífá ní ayé làwọn bá yìí fá ayé làwọn bá yìí wò. kí ló tó kù táwọn mùsùlùmí ló kọ́ rè àwọn àwọn fìlà náà sọ̀rọ̀ ẹjọ́ kìrìsìtẹ́nì. Philatel ní nineteen forty eight ní mọ́kàlántà ní post office rí. Bàbá tó sọ̀rọ̀ nineteen forty eight níta rẹ̀ náà pé post office rí bàbá Mùsùlùmí náà nílẹ̀ rẹ̀. Skúù wa nìyẹn mọ́kàlántà tí wọ́n kó lọ sí oṣù yẹn. Omi ẹ̀ bàbá ní nineteen forty bàbá máa ń sọ fìlà káwọn ẹ̀ ń lò lóra náà. Ẹ̀kọ́ àgbà ẹ̀sìn báyìí gbàgbé adúgbò ẹ̀tọ́ lọ́wọ́ òdà lórí tí ó sì yíra báyìí ní padà ẹlòmíì ò lè gbé tán bá ẹmí máa ṣe bàbá òun ní sọ yín ní bàbá yìí náà ẹ̀yẹ ń tẹ̀sí ọdún àfa àyíwá ọ̀dọ́ gbẹ́mí lọ́rẹ̀ ó sì tún kù. ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá jagun àyíkó gbogbo iṣẹ́ ogun hàn ọ̀pá. a fún bíi méjì mẹ́ẹ̀ẹ́dógún ti bẹ́ẹ̀ lé tó o bá ti wá rí méjì yẹn rò pé nǹkan ogun ti tán tó bá tún lómi ìyá ìyá àgbàrá yọ méjì sí mẹ́tàlá ń bẹ́ẹ̀ lé èyí tá a rọra sọ fún túkù tá a lè mú ara ẹ̀ ṣùgbọ́n àwọn àdàgbò bá torí ẹjọ́ tálákà tó àyànjú ó lè ṣẹ̀sìn gbangba tí ò ní jẹ́sìn ìkọ̀rọ̀. Ọlọ́run sàmúlò gbogbo research tó yẹ kí wọ́n ṣe wọn ò ní ṣe ẹ̀kọ́ ni wọ́n máa kó kí nígbà tí a rí ìlera ẹ̀ òògùn kìíní kan ẹ̀sẹ̀ fa ìyàtọ̀ mẹ́nu àṣà tètè àṣà yẹn ni wọ́n fún bọ́ọ̀sì èdè kan wọn ò ní ṣe research lórí ẹ̀ kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n fa pẹ̀lú òkun ọ̀rọ̀ yọ kí wọ́n ṣe literary appreciation ìyẹn ni pé kí wọ́n ìjẹ́ ilẹ̀ Yorùbá kí wọ́n ṣàlàyé ẹ̀ kí wọ́n fàyọ àwọn oríṣiríṣi ìtàlàyé fàyọ nínú èdè Yorùbá gan yàtọ̀ sọ́rọ̀ àṣà kò sí ní àṣà jẹ́bọ lọ tó bá lọ tẹ́lẹ̀. Ìṣàlàyé ọkọ̀ wa ti lọ pé a síwájú náà. وأخذ برأسك فيه يدعوه إليه ó wá gbá orí ọmọ ìyá rẹ̀ mú pálọ̀ ìyá ẹ̀ àrùn yàdúkùú ilé ó dán mọ́ra ọ̀la ọ̀la bẹ̀rẹ̀ ọmọ ìyá mi ni ìnà ẹ̀kọ́ ìnà ẹ̀kọ́ mẹ́sìtẹ́ ọ̀tà fún ìwọ̀dà ìwọ̀dà tó tó mọ́ ẹ̀yìn. Kámà ní dáhùn gbà tí Musa fà á. Nínú sọ́ọ̀tù tó á ní akápẹ́ lọ́ka iná àbàkẹ́lẹ̀ tán. Ó fa irun bẹ́ẹ̀, ó ṣe wọ́n mọ́ra irun gbòdì ló fi fa ọ̀rùn bẹ́ẹ̀. Ó ní ìnàlẹ̀ kọ́ mọ̀ àwọn ìjọ wa yìí. <laughs> Ìsìtàgà àfúrù ní tí wọ́n ṣe ni wípé wọ́n kéré mi ni. Ìyẹn tó wọ́n fojú ní mi wọ́n kéré mi wàkárì àtúlù náà ni wọ́n fẹ́ẹ́ pa mí. فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين má jẹ́ kí àkọ́fì ẹ̀rí mi sí àwọn ọ̀pá lẹ́nu ètò tó ń ṣe fún mi fún ọmọ ọ̀ṣẹ́lẹ́yà ni.

ọlọ́run sọ fún ayé pé Hárúnà ti bá wọn sọ̀rọ̀ nínú àyà náìtì. ọ̀rẹ́ يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري. أنا أمي إتعامل صفين وكاوبين wọ́n fẹ́ pa àwọn yẹn kí ló sọ fún wọn jọ náà ọ̀rọ̀ ni wọ́n àkọ́rí bọ́ọ̀rọ̀ làwọn màrún àrùnà sì ti sọ fún wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láìsí èméjì yá kọ́ òrìkẹ́ mi èèyàn ní ìnáwó fún ti tòbi òkèdè pé màálù ewé wọn màálù tẹ́fẹ́ máa sì yí àfihàn yín wò ní wà ní ọ̀bá kan ọ̀rọ̀ máa àti pé olúwa yín ni ọba aláàánú àjọkẹ́ ayé tẹ̀kẹ́ òun ní wà á ti awúrí yẹn sì máa tẹ̀ láṣẹ mi gbogbo tí kò mọ̀ tí máa tọ́yìn sí ní ẹgbẹ̀rin ó ní ẹ̀tọ́ náà. قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى. قال لن نبرح عليه عاكفين أو منكم àwọn òsì ní ìdí ọ̀rẹ́ ọmọ mọ̀lú ìlà àkúsí táwọn ọmọ ṣe nìyẹn àbáyájí àìlè náà Musa ó dìgbà tí Musa bá dé káwọn tó lè ṣe nǹkan mẹ. ọmọ tí wọn ní nínú tẹsílì náà lọ́dún nígbà tá rẹ pé kábí Musa wọn kú kọ́ ajẹ́pẹ́ tí wọ́n ṣe là bá pápákọ̀ àwọn èrò tí sọ pé èyí Musa mú wá nù. àná bí wàá sọ ma pé kò mú wá gẹ́gẹ́ bí tàwọn ọmọ sára tí wọ́n ń jésù mẹ́ta lọ́kàn ló wí pé ọlọ́ba bá ọ̀rọ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ní pàtó kí ni kò wí bẹ́ẹ̀. tí bàbá ẹgbẹ́ musa ti kú yẹn wò alábà àkókò sí tẹ̀síwájú. قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا. وأنصني يا هارون kí ló kọ dí ọ kí ló hànà fún ọ kí ló pọ̀ fún ọ ìbùrọ̀ àìtàwù lọ̀lú nígbà tó rí pé wọ́n ṣìnà èé ṣe ló kọ̀ fún wọn bẹ́ẹ̀. ألا تتبع أفعصيت أمري ألا لا تتبع أو تتبع أفعصيت أمري أو تتبع شهمي قال قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي ọmọ ìyá mi Haruna ní ìlú ọmọ ìyá mi wọ́n fà mí wọn wọ́n sì fà wọ́n sì gbà mí lórí mọ́ àyà yìí apákan àwọn apá ṣàlàyé pé irun gbọ̀n Haruna pọ̀ èèyàn ní ní gàgà ọkàn irun gbọ̀n gẹ́gẹ́ nìkan lòlù ẹgbàá mú eléyìí ẹ̀rí ni ibi arúnà ìrìnkùnrin rẹ̀ pọ̀ wọ́n wá fi ṣe by extension yóò fi hàn káwọn òjíṣẹ́ ọlọ́run tó máa ń dáhùn máa ń sí abálájọ tí mo bá fà á fi dáhùn máa sí. lẹ́yìn tó bá bẹ̀rẹ̀ lọ́ra yóò lè tó fi hàn mọ́lẹ̀ bíi ti arúnà ọmọ ìyá musa ẹ̀rí dà arúnà sọ fún musa pé fún mi ní ọmọ wọ́n ti wọ́n ti mi ní ọmọ mọ́fà rẹ̀ nígbà torí pé fi wọ́n ní láti inú bí ẹ̀rí. gbogbo ẹni ó sì yan Jésù láyé pé àwòrán ẹ̀ àrùn padà nínú Jésù ìrùn rẹ̀ ìjọ ti rí padà Jésù ìjọba rí padà Jésù tí wọ́n fa ẹ̀rù gbà fún ìrírí gbogbo Jésù táwọn àsáwá yà yóò rí ẹ̀rù gbà ó tiẹ̀ ṣe ó lẹ́rẹ́ báyìí kó fi sí ṣùgbọ́n àwọn tí wọ́n tẹ̀lé Jésù àtọ̀lọ́dọ̀ kóróró dín bí ọ̀nà tí ẹsẹ̀ ìjọba sí tó wọ́n ń pa ẹlòmí a máa ń lo wákàtí kan láàárọ̀ lórí irun kan bá bá bá wọn rárá kúrò kúrò pé so fẹ́ gan béèrè. sẹ́nu pé rùjúlà ìjẹ́ ọkùnrin ọ̀kan nínú abímọ́ náà náà ní kéèyàn lé ọdún ìjẹ́ obìnrin ọ̀kan nù rẹ̀ náà ní kágbọ̀n rẹ̀ náà ìyẹn ní bàbá rẹ̀ ìjọ tó dùn rẹ̀ tọ́wọ́ ayé ìkà áṣẹ́lù àjẹ́lù. obìnrin tó bá ní irùngbọ̀n ló yẹ kó lọ máa fa torí pé irùngbọ̀n tó nìyẹn kò bá àdámọ̀ obìnrin mu ṣùgbọ́n ọkùnrin tó bá ní kò sí tìjú fún torí pé àdámọ̀ bọ́lọ̀ ń ṣe dá ní ọgbà àwọn philosophers tó sì ti lọ rẹ̀ yíká ẹ̀jẹ̀ philosophy ẹ̀ mẹ́ta àwọn aristotle sọ pa ọmọ ọkùnrin tí wọ́n pa ọmọ àwọn aristotle rẹ̀ àwọn philosophers tó ti lọ́lẹ̀ greek wọ́n ní ọkùnrin yẹn kò responsible pé kò ní ìrànṣẹ́ náà ló ṣe láàyè fún ọmọ ní ti nǹkan pọ̀ tó nígbà àwọn philosophers ثم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي èmi náà wá ti gbẹ́gbẹ́sẹ̀ èmi lè sọlẹ̀ àkìlì ṣùgbọ́n mò ń páyà kó má ba sọ pé bàbá bàbá ìjọba ní ìsọ̀rí ó dàní àwọn ọmọ ìsírẹ́lì rú ó dá ìyapa sílẹ̀ láàrin wọn wọn lè ta kó kó ní wọn lè ta kó kó ní kó sì ṣọ́ọ̀tì lọ sọ. nígbà tí mo wọ́n rẹ tó tó sọ̀rọ̀ ní ẹ̀ tó bá ní kó bá mo fà á òpin àwọn ṣẹlẹ̀ ó pin ẹlẹ́yìn àwọn kọ́tẹ̀lẹ́ àwọn kọ́tẹ̀lẹ́ sáfẹ́rì gbogbo dà ó tó tó pàtí lẹ́yìn àwọn alámọ̀dá ló fi ṣe sùúrù èsì tó fún ta nìyẹn tó fún ànábì Musa alayhi salatu wa salam nìyẹn náà sọ́tọ̀ àpọ̀ tó àpọ̀jọ́ ti lọ díẹ̀ náà. eléyìí ó ní nǹkan tí ọlọ́run bá sọ láyà wá ní fífi ìpàdé kó lẹ̀ iná lẹ́bí náà tákọ̀dù ẹ̀jìlá ṣàyà náà ní ilẹ̀ yàtọ̀ mẹ́rin nígbèrè ṣàyà náà lọ́gbọ́n mi rọ̀ bí. قال رب اغفر لي قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين Musa lẹ́sẹ̀kẹsẹ̀ tí Haruna wá ṣàlàyé fún Musa. Musa ní olúwa mi, Ekiferu lè ṣàforíjì fún mi. Wàlẹ̀ Áfí ṣàforíjì fún Màyá mi. Wàlẹ̀ Kírìnà fi ọ̀rọ̀ mẹ́tìkà. Èmi àtọ́nà ẹ̀yà mi fi wá wọ̀ sínú kẹ́ẹ̀rẹ́ wà á ń ta ọ̀rọ̀ ìwé mi ìrẹ́ lọ́ba tí máa ń kẹ́ni ju bàbá kẹ́nikẹ́ni lọ. Ẹ àgbàdo sí bàtí Haruna ṣàlàyé fún Musa kí ni Musa ṣe ó tọrọ àforíjì fúnra ẹ̀ àti fọmọ ẹ̀yà ẹ̀ ó wá tọrọ ọ̀kẹ́ fúnra ẹ̀ àti fọmọ ẹ̀yà ẹ̀ bí wọn náà bá ṣẹlẹ̀ sáwà náà bóyá nǹkan ṣẹlẹ̀ káwa náà bínú àbí tó kí wọ́n ṣe bá mi kátọ̀rọ̀ àforíjì láti tọrọ pé ọlọ́ bẹ́ẹ̀ àyè ìjọba bẹ́ẹ̀ wáyé láàrin àwọn àtọ́mọ ẹ̀yà wa nígbà tá a bá ti wá sọ́tẹ́ ní tùbínú káwa àforíjì fúnra wa lọ́dọ̀ ọlọ́ láti tó tọrọ pé ìlà wa lórí lọ́dọ̀ ọlọ́ ẹgbẹ́ náà ṣẹlẹ̀ fáńfà wáyé láàrin ìyàwó àkọ́kọ́ wọ́n sí omi omi oṣù kẹsìlẹ̀ láàrin ẹbí. Kọ́dà ń gbà ní àwọn ẹgbẹ́ bí gbogbo owó sọ. Tó bá débẹ̀, tọ́lọ̀ bá ní kí ń pẹ̀tù sí. Àwọn padà bọ́ra wáyé tí tuntun olú padà. Ká tọrọ àforíjì fúnra wa, ká wá àforíjì fúnra wa lọ́dọọlọ́, ká sì wá kí ọlọ́mìnira wa lórí. Tó gbé gbogbo bàbá sọ̀rọ̀ yóò ṣe ṣe láti sì sọ ọkọ̀ bó ṣe ṣe ká ti ṣì wí lórí àwọn àṣìṣe wa yẹn á ní pẹ́ lọ́wọ́ foríjì wa á tún wá tọrọ ìgbẹ́ ọlọ́ọ̀bá yóò ṣàfihàn wa pẹ̀lú òkú wa lọ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ máa tètè síwájú láyé àwọn àfikún èkejì kìíní àádọ́tún pẹ́pẹ́ ọlọ́ọ̀lọ́la ọlọ́kùn ṣe trump wa pásì tètè dé náà káàdì bẹ̀rẹ̀ láàbù mẹ́rin àbọ̀ nígbà tí ọlọ́run tó tẹ́ kéde lójú báyìí lábàbí àwọn ọmọ àbábára ó sì tọ́ mi sọ́nà káàdì bẹ̀rẹ̀ fífọ́ bàtì ó sì fún ọ láàyè torí pé gbogbo làwọn adé ṣe káàmù fi ń ṣàlọ́ kù sí ọlọ́run a ìjọba àdéhùn nínú àánú rẹ̀ nínú ìjọ kan ṣoṣo rẹ̀ ó ṣàforíjì gbẹ̀yìn àtẹ̀yìn ó sì fẹ́ wa lórí gbogbo ní ọba aláforíjì ọba olùkẹ́ni ìlú ẹtì ìlú ọ̀ lọ́jà bá nàbí wọlé ọlá yá bá nàbí wọlé ọlá wọ́n jà wà ní ìyá ṣùgbọ́n àmì kan lọ́wọ́ àmì kan kí kẹsẹ̀ lọ́la ìlànà ìlànà ìlànà ìlànà